Sir? Why did, why, you, why you kill him? What was your, your intention? My intention, I just I just killed him because to carry the car and go and sell. Like, did you ask? Did you did you make any demands from your principal no, no, no. and he was not given to you? No. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ ako kó iṣẹ́ òní ti ṣe ọjọ́rú ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2024 àgbéyẹ̀wò ìròyìn ló ń dé sí ojú ìwòran ní àṣálẹ́ òní láti kàn ní Yorùbá Broadcasting Network YBN látẹnu Margaret Bassey Kazeem amúlákọ̀ọ́kọ́ ẹ̀dẹ́ka kọ́ wo àwọn kókó inú ìròyìn Àtíkù kọ̀rọ̀ ojú sí bí ìjọba àpapọ̀ ṣe pàṣẹ pé ọmọ ọdún méjìdínlógún sísàlẹ̀ kò gbọdọ̀ kọ ìdánwò NECO àti ti WAEC. Ìjọba ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ ẹ̀dínwó onídàámẹ́ẹ̀dọ́gbọ̀n (25%) discount lórí àwọn oúnjẹ tútù tí wọ́n ń tà ní ọjà tí wọ́n ń pè ní Oúnjẹ Èkó. Ìjọba àpapọ̀ ti ṣàfihàn àwòrán àti orúkọ obìnrin kan tó ń halẹ̀ láti gbẹ̀mí àwọn ọmọ Yorùbá tó wà nílùú Canada iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ṣàfihàn àwọn ọmọ ẹgbẹ́ mùsùlùmí kan tí wọ́n pè ní Shiite lórí ẹ̀sùn wíwọ̀yá pẹ̀lú àwọn ọlọ́pàá ní ìlú Àbújá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ti lọ ṣẹ̀wọ̀n nílẹ̀ UK lórí ẹ̀sùn ṣíṣe ayédèrú ìwé ẹ̀rí wọ́n yà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn míì láàjọ wá sí òde ní àṣálẹ́ òní nígbà tá a bá padà dé ẹ máa jẹ̀gbádùn wọn lẹ́kùnrẹ́rẹ́ à ń bọ̀ iléeṣẹ́ ológun orí omi lórílẹ̀‐èdè wa nàìjíríà ti gbé òkú ọmọ ogun orí omi kan sí eléyìí tí ń ṣiṣẹ́ ní agbègbè bani ìyẹn ọmọ ológun lieutenant commander gideon gwaza lórí ìsomi tó sì kú ní ìpínlẹ̀ rivers sẹ́kọ̀kọ̀ tó ń dóòlà ẹ̀mí àwọn òṣìṣẹ́ orí ọkọ̀ ojú omi kan olóògbé gwaza ni wọ́n sin sí ìtẹ́ òkú àwọn ọmọ ológun tí ń bẹ ní olúluwà àbújá adarí iléeṣẹ́ ológun orí omi nílẹ̀ yìí ìyẹn vice admiral emmanuel ọ̀gálá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá àgbà míì ní iléeṣẹ́ ológun nílẹ̀ yìí ni wọ́n péjú pèsè síbi ìsìnkú náà o olóògbé gwaza ló jẹ́ polódùmarè lọ́gbọ̀n ọjọ́ oṣù keje ọdún yìí thirtieth july twenty twenty four lákòókò tó ń ṣiṣẹ́ rẹ̀ ní òpópó eléyìí tó súnmọ́ odò òpópó. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka olúluwà àbújá ni wọ́n ti fojú ọmọ ológun orí omi kan hàn in abdulrasheed mohammed lẹ́ni tọ́wọ́ òfin bà lórí gbígbẹ̀mí lẹ́nu ọmọ igbákejì ọ̀gá àgbà tẹ́lẹ̀rí kan ní iléeṣẹ́ ológun orí omi ilẹ̀ wa ìyẹn aishaya ai ibrahim lákòókò tí wọ́n fojú mohammed hànde lónìí ọjọ́rú ní olúluwà àbújá iléeṣẹ́ ọlọ́pàá ṣípayọ̀ rọ̀ wípé afurasí náà gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀gá náà ìyẹn aminu ibrahim bẹ́ẹ̀ tún jí lọ́kọ̀ gbé lọ láti oṣù bíi méjì sẹ́yìn àmọ́ ọkọ̀ ọ̀hún ni wọ́n ti rí gbà padà Mohammed ló ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ológun orí omi bẹ́ẹ̀ ni wọ́n gbé sí iléeṣẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí ọ̀hún láti máa ṣiṣẹ́ tirẹ̀ níbẹ̀ Mohammed nínú ọ̀rọ̀ tirẹ̀ náà jẹ́wọ́ wípé ní déédé aago mọ́kànlá àbọ̀ alẹ́ eleven thirty pm ni ọmọ ọ̀gá òun pe òun wípé òun fẹ́ jáde bẹ́ẹ̀ lòun nílò ààbò kí òun tún tẹ̀lé pẹ̀lú ìbọn ọwọ́ òun mohammed tẹ̀síwájú wípé lẹ́yìn tí ọkọ̀ àwọn ti rìn dáadáa ọmọ ọ̀gá ọ̀hún bọ́lẹ̀ nínú ọkọ̀ náà ní kété tí àwọn débi kan láti yẹ káàdì pọ̀wọ́ rẹ̀ wò ìyẹn atm lòun bá bọ́lẹ̀ tẹ̀lé kí òun tó yìnbọn ọ̀hún sí i bẹ́ẹ̀ ló fi kàn wípé arákùnrin ọ̀hún ò ṣe ohunkóhun fún òun pa àmọ́ òun gbẹ̀mí lẹ́nu rẹ̀ jí lọ́kọ̀ gbé lọ́n tòun ni. ogunlọ́kọ̀ àwọn olùgbé ìlú gọ̀bí ní ìpínlẹ̀ sokoto ni wọ́n ti bínú ya bo ibùba àwọn agbésùnmọ̀mí lójúnà ti lè gba àwọn ẹni wọn èyí tí wọ́n ti la àwí ọ̀hún jí gbé padà bẹ́ẹ̀ ni wọ́n mẹ́nuba ìjákulẹ̀ eléyìí tí wọ́n pàdé lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò lórí ọ̀rọ̀ ìjínigbé náà àti ọkùnrin pẹ̀lú obìnrin ni wọ́n ti fọ́n sínú igbó lójúnà àti lè kojú àwọn àjínigbé náà láti lè gba àwọn ara wọn eléyìí tí wọ́n tó bí àádọ́jọ one fifty sílẹ̀ bẹ́ẹ̀ gba òkú ọba wọn padà ìyẹn Isa Muhammed ti ìlú Gobir tẹ́ ẹ bá gbọ́ pé àwọn ajínigbé ni wọ́n ti jí adarí ìlú Gobir ìyẹn Alhaji Isa Muhammed Bawagbe pani ìfọnáfọṣù láìpẹ́ yìí bẹ́ẹ̀ làwọn ará ìlú ṣètò ìsìnkú rẹ̀ ìyẹn tọba náà láì rí òkú rẹ̀ o àmọ́ lẹ́yìn tí wọ́n pa ọba ọ̀hún tán ni àwọn àtìláàwí ọ̀hún tún ṣèkọlù sí ìlú Gobir lọ́sẹ̀ tó kọjá jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé tí wọ́n tó bí àádọ́jọ one fifty níye gbé ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Sokoto láti ẹnu alukoro wọn bẹ̀ ìyẹn ASP Ahmed Rufai ni wọ́n ti padà wá kéde wípé iléeṣẹ́ ọlọ́pàá ò gbọ́ nǹkan kan lórí ìjínigbé àwọn ará ìlú náà ẹ̀wẹ̀ ogunlọ́gọ̀ àwọn olùgbé ìlú gòbìrì ọ̀hún ni wọ́n ti wá túyẹ̀yẹ́ túyẹ̀yẹ́ jáde mú orin ogun bọnu ké pe orúkọ Allah bẹ́ẹ̀ ni wọ́n bá mórílé inú igbó àwọn agbésùnmọ̀mí. ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ṣètò àti ná ọgọ́rùn-ún bílíọ̀nù náírà kan one hundred billion naira láti kó àwọn mítà iná ẹ̀lẹ́tíríkì wọlé sórílẹ̀-èdè wa nàìjíríà ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn ìjọba ìpínlẹ̀ míì ni wọ́n ti ní èròǹgbà láti ná owó tòlótòló ọgọ́rùn-ún bílíọ̀nù náírà one hundred billion naira, láti fi kó mítà iná mọ̀nàmọ́ná láti ilẹ̀ òkèèrè wá sí orílẹ̀-èdè wa nàìjíríà alákòóso fọ̀rọ̀ iná ọba ìyẹn adébáyọ̀ adélábù ló padà wá kéde yìí lákòókò tí ń bá ẹgbẹ́ àwọn agbóhùnsáfẹ́fẹ́ sọ̀rọ̀ ní ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ níbẹ̀ ló ti pé aláṣẹ náà mọ̀ sí ìgbésẹ̀ tún náà o adelabu tẹ̀síwájú wípé ìṣèjọba tinubu ti ń gbìyànjú láti wọ́ òpin sí bí ẹ̀rọ mítà náà ò ṣe kárìlé bẹ́ẹ̀ ṣetán láti pé mítà náà ni wọ́n padà wá pín tó sì kárìlé bẹ́ẹ̀ tó sì kárí oko. àwọn bíi mẹ́rìndínlógún sixteen níye lọ́wọ́ òfin ti bà lórí ẹ̀tún wípé wọ́n ń ṣèyọ́ ní ìta gbangba ní ìpínlẹ̀. ẹ káàbọ̀ padà gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó ti pàṣẹ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta àwọn oúnjẹ tútù ní ọjà tí wọ́n porúkọ rẹ̀ ní ọjà èkó lẹ́dínwó ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five percent nígbà tí alábòójútó fún ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ èkó àbísọ́lá olúsọ̀yà ń sọ èyí di mímọ̀ fáwọn akọ̀ròyìn wa lónìí ó ṣàlàyé síwájú pé ẹ̀dínwó ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five percent discount yìí yóò jẹ́ ní iye tí wọ́n ń ta àwọn ohun jíjẹ ní àwọn ọjà kangan èyí wọ́n ní wípé tí wọ́n bá ń ta gàárì ìyẹn kílò márùn-ún ní ẹgbẹ̀rún márùn-ún náírà five thousand naira láwọn ọjà káàkiri ìpínlẹ̀ èkó ó ní ẹ̀dínwó ẹgbẹ̀rún mẹ́ta ó lé ní ọ̀tàlẹ́ ọ̀tàdínlẹ́wàádínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ìyẹn three thousand seven hundred and fifty naira ni wọn yóò yí rírà ní ọjà yìí ọkọ̀ reluwé red line ti bẹ̀rẹ̀ iṣẹ́ láàbọ̀ láti àárọ̀ òní tí ń ṣe ọjọ́rú ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2024 28 August 2024 lẹ́yìn tí wọ́n parí rẹ̀ gẹ́gẹ́ bí kọ́láwọlé ọ̀jẹ̀lábí ti sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta lónìí ó ní ọkọ̀ reluwé yìí yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nípa gbígbé àwọn èrò lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lójúmọ́ láti ibùdókọ̀ reluwé tó wà ní òyìngbò mushin agége yábà ìjú ọ̀ṣọ́dì ìkẹjà àti àgbàdo títí di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún yìí twenty seven september twenty twenty four níbi tó ti jẹ́ wípé ọ̀fẹ́ ni yóò gbé àwọn èrò láwọn àsìkò náà láti wo bí iṣẹ́ ọkọ̀ reluwé náà ti rí àwọn èrò yìí yóò jẹ́ kìkì àwọn tí ìjọba bá yàn nìkan torí wọ́n á ní láti jábọ̀ fún àwọn irú ìrírí tí wọ́n rí lásìkò tí wọ́n wọ ọkọ̀ reluwé náà ó wá tẹ̀síwájú wípé ohun táwọn tó bá nífẹ̀ẹ́ sí wíwọ ọkọ̀ reluwé yìí yóò ṣe ni láti fi orúkọ wọn àtàwọn nǹkan míì tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn ṣọwọ́ sí ojú òpó ìforúkọsílẹ̀ kan èyí tó fi sínú àtẹ̀jáde náà lẹ́yìn èyí ni ìjọba yóò mú àwọn tí wọ́n yẹ tí wọn yóò sì jẹ àǹfààní náà ẹni tó jẹ́ alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lókè òkun àbíkẹ́ dábírí ti ṣàfihàn àwòrán àti orúkọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan tó ń gbé ní ìlú canada tó ń dúnkokò láti gbẹ̀mí àwọn ọmọ yorùbá tí wọ́n ń gbé ní ìlú canada gẹ́gẹ́ bí àbíkẹ́ dábírí ti sọ di mímọ̀ lónìí lójú òpó x ray ó ní orúkọ obìnrin adúkòkò ọ̀hún ni amaka patience sanbaja tó jẹ́ ọmọ ẹ̀yà ìgbò obìnrin yìí ni wọ́n rí nínú fọ́nrán kan tó fi sórí tiktok rẹ̀ níbi tó ti ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn kan nínú fọ́nrán ọ̀hún tó ń pariwo wípé òun yóò bẹ̀rẹ̀ sí ní gbé májèlé fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ yorùbá tí òun bá pàdé níbikíbi yálà níbi iṣẹ́ ni ó ní bóun bá ṣe ń fi sínú oúnjẹ wọn lòun yóò tún máa fi sínú omi wọn pẹ̀lú láti gbẹ̀mí wọn pàápàá àwọn ọmọ yorùbá àti àwọn ọmọ ilẹ̀ benin ìdí sì ni nítorí bí àwọn ọmọ yorùbá ṣe kórìíra àwọn ẹ̀yà ìgbò tí wọn ò sì fún wọn ní ìsinmi rárá ó ní wípé ẹ wò ó ó ti tó gẹ́ ọ̀rọ̀ yìí ló ń sọ ní èdè pidgin tó tún dárúkọ apá ibi tó ń gbé lórílẹ̀‐èdè Canada tí ń ṣe Ontario tó sì tún alẹ̀ wípé ẹnikẹ́ni tó bá wù kó lọ sọ fún ìjọba ilẹ̀ Canada òun ò tilẹ̀ gbéṣẹ́ ran ẹnikẹ́ni kódà àtúgbọ́ bí àwọn tí wọ́n jọ wà papọ̀ yìí ṣe ń kí lẹ́yìn pẹ̀lú àwọn ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àbíkẹ́ ti ṣàlàyé síwájú sí i ó ní ní báyìí obìnrin amọ́kà yìí ó ti pa àkáǹtì rẹ̀ rẹ́ kúrò lórí tiktok ẹgbẹ́ àwọn ọmọ nàìjíríà nílùú canada sì ti fi ọ̀rọ̀ náà tó ìjọba ilẹ̀ canada létí ó wá ké sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá tí wọ́n jẹ́ ọmọ yorùbá tí obìnrin yìí dárúkọ wọn láti kíyèsára àti láti wà lójúfò give them water. Time to start poisoning the Yoruba and the Benin. Put poison for all una food for work. Put poison for una water. Make una dey buy one by one. Una go, una, una go buy one day. Una go sick, sick, sick, sick. I go put water pia pia for inside una water, inside una food. Una no go see better. This guy hate when I get for una so. It e go last forever, forever. For all of una food kò dín ní àwọn èèyàn mẹ́rìndínlógún sixteen tí wọ́n pàdánù ẹ̀mí wọn sínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé lálẹ́ ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí lópòpónà márosẹ̀ ọ̀rẹ́ sí Benin agbẹnusọ àjọ FRC. Samuel Ibitoye ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó fi síta lónìí wípé aago mẹ́jọ alẹ́ ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé láàrin ọkọ̀ bọ́ọ̀sì Toyota Hiace kan àti ọkọ̀ akóyọyọ kan lágbègbè àjòyè níbi tó ti jẹ́ wípé àwọn mẹ́ta farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà ohun tó sì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ yìí ni eré àsájù àti fífẹ́ gba ọ̀nà mọ́ ọkọ̀ mìíràn lọ́wọ́ lọ́nà tó lòdì ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìwádìí kò tí ì parí lórí ìṣẹ̀lẹ̀ náà Ìbítóyè wá rọ àwọn awakọ̀ láti máa ṣe jẹ́jẹ́ lójú pópó nítorí wípé ẹ̀mí ò láàrọ̀ àwọn èrò ọkọ̀ mélòó kan farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé láàrin ọkọ̀ BRT méjì lọ́jọ́ ìṣẹ́gun àná gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọwọ́ olórí ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ará ìlú lábẹ́ ìṣàkóso àjọ làsẹ́mà Nosa Okunbo ti sọ ọ́ di mímọ́ ó ní ojú-ọ̀nà ọkọ̀ brt tó wà nítòsí ilé-epo danco lọ́pọ̀pọ̀nà márosẹ̀ èkó sí abẹ́òkúta ní ìjàmbá ọkọ̀ náà ti wáyé ohun tó sì ṣokùnfà ni bí ọkọ̀ brt kan ṣe gbìyànjú láti yà fún ọ̀kadà kan tó ṣe àyọjúràngbá ọ̀nà náà èyí tó mú kí brt ọ̀hún lọ kọlu ọkọ̀ brt míì tó ń bọ̀ níwájú rẹ̀ ó ní àwọn tó farapa ọ̀hún ni àwọn onínúure kan ti sáré gbé lọ sí ilé ìwòsàn tó wà ní ìtòsí kí ikọ̀ àwọn tó débẹ̀ bẹ́ẹ̀ làwọn sì ti gbé àwọn ọkọ̀ méjèèjì kúrò lópòpónà kó má bàa fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó ẹni tó jẹ́ olùlọ́wọ́ àgbà fún gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn tuntun Jubril Gawati ti sọ di mímọ̀ láàárọ̀ òní nípa bí àwọn ikọ̀ àmúṣẹṣe ṣe gba àwọn ọ̀kadà mẹ́rìndínláàádọ́fà one oh six láwọn agbègbè ìyànà school bus stop Fosgate nítòsí Igbó Ilérin, Mehgeda, Ayọ̀bọ àti ìyànà ọba LASU. Ó ṣàlàyé síwájú sí i wípé gbígba àwọn ọ̀kadà yìí ni nítorí bí àwọn ọlọ́kadà náà ṣe tẹ òfin ìpínlẹ̀ Èkó lójú mọ́lẹ̀ èyí tó sọ wípé ọlọ́kadà kankan kò gbọdọ̀ ṣiṣẹ́ mọ́ láwọn agbègbè náà. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣèlérí láti mú ìgbà ọ̀tun bá àwọn ọjà gbogbo jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ yìí ló sọ lónìí látẹnu adelé rẹ̀ agbẹjọ́rò Báyọ̀ Lawal lásìkò tó ń ṣí ọjà ìgbàlódé ti Kájọlà nílùú Ògbómọ̀ṣọ́ níbi tó ti ṣàlàyé wípé kíkọ́ ọjà ìgbàlódé Kájọlà yìí jẹ́ ọ̀nà láti pèsè ìrọ̀rùn fún àwọn ará ìlú pàápàá àwọn òǹtajà àti àwọn òǹrajà tí yóò sì mú ìtẹ̀síwájú bá ètò ọrọ̀ ajé lápapọ̀ pẹ̀lú ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ ní ọjà náà èyí tí òun ti pèsè lẹ́yìn èyí ni alága ìjọba ìbílẹ̀ ìhà gúúsù ògbómọ̀ṣọ́ timothy oyedokun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gómìnà tó sì ṣèlérí láti má ṣe ṣe ojúsàájú ẹnikẹ́ni lásìkò tó bá ń gba àwọn ìsọ̀ wọn lójú ọ̀nà àti ìpèsè ṣúgà lọ́pọ̀ yanturu láti pàṣẹ ọ̀gbìn ìrèké ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti buwọ́ lu owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà ọ̀tàdínlẹ́wàádínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà eight hundred and fifty million naira sínú ètò ìdókòwò ọ̀hún eléyìí tó fi ìkàlẹ̀ sí ìlú ìsẹ́yìn dọ̀tun oyèládé tó jẹ́ alábòjútó fún ìròyìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tó sọ̀rọ̀ lórí èyí lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ tó wáyé nílùú ìbàdàn lọ́jọ́ ìṣẹ́gun tuesday àná ó ṣàlàyé wípé àpapọ̀ owó tí ìjọba buwọ́lù yìí láti pàṣẹ iléeṣẹ́ ìjọba Pace Setters Holding Limited yóò jẹ́ bílíọ̀nù mẹ́rin ó lé mẹ́sàn-án four point nine billion naira tí ń ṣe ìdá àádọ́rùn ninety percent láti parí ètò náà èyí tí yóò tún pèsè iṣẹ́ fún àwọn ènìyàn tí kò dín ní ẹgbẹ̀rún mẹ́ta níye three thousand. iléeṣẹ́ aṣọ́bodè ilé wa ṣe pẹ̀kírẹ̀kì igbó tí wọ́n dì lọ́tọ̀ọ̀tọ̀ sí ọ̀nà ẹgbẹ̀rún kan ó lé mẹ́tàléláàádọ́jọ one thousand one hundred and fifty three places tówó rẹ̀ tó mílíọ̀nù mẹ́tàdínlọ́gọ́ta ó lé ní ẹgbẹ̀fà sókè fifty seven million six hundred and eighty eight thousand four hundred and forty eight naira lágbègbè Yamboa tó wà níjọba ìbílẹ̀ Baruten nípínlẹ̀ Kwara Faith Ọ̀jẹ̀ifọ̀ tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ aṣọ́bodè ìpínlẹ̀ Kwara ló sọ èyí di mímọ̀ lọ́jọ́rú òní lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nípa bí àwọn àṣeyọrí tí iléeṣẹ́ aṣọ́bodè ọ̀hún ti ṣe ọjọ́ kẹta oṣù kejì ọdún yìí July 4, 2024 ń ní àwọn gba ọkọ̀ náà ní kété tí awakọ̀ ọ̀hún sì rí wípé àṣírí ti fẹ́ tú ni ó bá bọ́lẹ̀ nínú ọkọ̀ tó sì júbà èèwòrò ó ní ní báyìí àwọn ti gbẹ́sẹ̀ lé ọkọ̀ náà tówó rẹ̀ tó mílíọ̀nù mọ́kànlélógún ó lé márùn-ún twenty one point five million naira tó ti di ti ìjọba àpapọ̀ báyìí àwọn sì ti fa àwọn oògùn náà lé Hajia Fatima Popoola tó jẹ́ ọ̀gá àgbà àjọ NDLEA ní ìlú Ìlọrin lọ́wọ́ fún ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ ọ̀jẹ̀ ìfò wa sọ di mímọ̀ wípé láàrin oṣù kínní ọdún yìí sí oṣù keje owó tó tó bílíọ̀nù lọ́nà mẹ́tàlá sókè thirteen billion plus làwọn ti pa wọlé sápò ìjọba àpapọ̀ ikọ̀ àjọ efcc nílùú benin ti sọ di mímọ̀ láàárọ̀ òní nípa bó ti rọ́wọ́ tó àwọn afurasí alójìbìtì orí ayélujára mẹ́rìnlélógún twenty four láwọn agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú benin lórí ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú lílu jìbìtì lórí ayélujára lára àwọn ohun tí wọ́n rí gbà lọ́wọ́ wọn ni àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì mọ́kànlá laptops àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi àjọ náà wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn afurasí alùjìbìtì orí ayélujára náà yóò fojú ba ilé-ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wọ́n ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mẹ́rin ó lọ́ọ́ fara nísinmi lọ́gbà ẹ̀wọ̀n kan ní ìlú UK Abraham Alade Ọlárọ̀tìmí Onífádé ẹni ọdún mọ́kànlélógójì forty one years àbáyọ̀mí adẹ́rìnsóyè ṣódípọ̀ ẹni ọdún méjìdínlógójì thirty eight years nọ́símọ́t mojísọ́lá gbàdàmọ́sí ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n thirty one years àti adékúnlé kabir ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta fifty four years àwọn wọ̀nyí ní iléeṣẹ́ ṣọ́bodè ilẹ̀ UK mú tí wọ́n sì gbé lọ sí ilé ẹjọ́ Woolwich Crown Court lọ́jọ́ ìṣẹ́gun àná lórí ẹ̀sùn ṣíṣe ayédèrú ìwé-ẹ̀rí ìgbéyàwó fáwọn tó fẹ́ gbé ní èlò UK lọ́nà tó lòdì sí òfin láàrin ọdún 2019 sí ọdún 2023 nígbà tí ọ̀gá iléeṣẹ́ aṣábodè ilẹ̀ UK Paul Moran sọ̀rọ̀ lórí àwọn ọ̀daràn tọwọ́ tẹ̀ náà ó sọ di mímọ̀ wípé ìwádìí lórílẹ̀‐èdè UK àti ní ìpínlẹ̀ Èkó ti ṣàfihàn àwọn ayédèrú ìwé-ẹ̀rí ìgbéyàwó tó lé ní ẹgbẹ̀rún méjì over two thousand certificate táwọn wọ̀nyí ti bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe láti lè gbé ní ilẹ̀ uk àwọn ò sì nígbà fẹ́nikẹ́ni láti wá fi ìwà ìbàjẹ́ ba ìlú àwọn jẹ́ ní báyìí àwọn ti ṣetán láti ṣàwárí irúfẹ́ àwọn tó tún wu irú ìwà bẹ́ẹ̀ káàkiri kódà àwọn ti tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú wọn. ẹ̀yin ará èyí ni òpin àgbéyẹ̀wò ìròyìn tó ń dé sí ojú ìwòrán ní àṣálẹ́ òní láti kàn ní Yorùbá Broadcasting Network YBN látẹnu Margaret Bassey Kazeem bóyá ìgbà àkọ́kọ́ tí ìrètí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí ẹ̀yin ṣáà tẹ subscribe button kó lè máa ta ẹ lóbó nígbàkúgbà tá a bá ti mú àwọn ìròyìn lọ́tùnlọ́tùn wá sí ìkànnì yìí ẹ sì ránṣẹ́ láti máa fi ránṣẹ́ sí àwọn ẹbí àtàrà yín káwọn náà bá lè máa jẹ̀gbádùn àwọn ìròyìn wa tó bá ti di àṣálẹ́ ọ̀la ẹ ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ mi fún àkọ́tún ìròyìn a sì tún fi àsìkò ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí yínníyínní kẹ́ni ó lè ṣèmí ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín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 fún ìgbédìde àṣà Yorùbá.